الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولو وبركاته ọba tó jẹ́ tó fi ìfẹ́ rẹ̀ àti àánú rẹ̀ kó wájọ ní ìrọ̀lẹ́ yìí ìjókòó ìjókòó imam wa ni ṣùgbọ́n wọn rí ìdíwọ́ kan kò jẹ́ kí wọ́n lè ṣe ìjókòó náà fún wa so àwa tí a múlé lọ fún ọlọ́ọ̀bá kí ó kọ́mọ́sí wà darí a continue nu tírà umdatul ahkam ti afa abdulgani al-maqdisi ọlọ́ọ̀bá kí ó yọ́nú sí adúró lórí hadithi 200 hadithi abdullahi ibn amr ibn khattab radiyallahu anhu حديث عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبل الليل من ها هنا وأدبر النهار من ها هنا وغربت الشمس فقد أفطر صائم حديثي نا ودلوري yíyára sínú tí a bá ń gbàwẹ̀ Ramadan àdísì wá láti ọ̀dọ̀ Umar ọmọ Khattab ọlọ́run bá kí ó yọ́nú sí ó ní النبي صلى الله عليه وسلم وصبايك إذا أقبل الليل من هنا من ها هنا تي alẹ́ tó bá dojú kọ wá láti bí wà adbara naharu min hahuna tí ọ̀sán tó yẹ́yìn padà láti bí wà gharubati shams tí oòrùn bá wọ̀ faqad aftara as-sa'im ẹni tó ń ó ti sínú àdífì amẹ́nubà ní ìjẹta nínú ìbéèrè tí àfáà kan ṣe ń bí àdífì náà àǹfààní tó wà nínú ẹ̀ lálàkọ̀ọ́kọ́ ni pé ọ̀rọ̀ àníbì sallallahu alaihi wasallam tó sọ pé idha aqbala al tí alẹ́ tó bá dojúkọ wá láti bí èyí pé láti ibùyọ oòrùn tí alẹ́ tó bá dojúkọ alátọ̀ láti ibẹ̀ tí ó kùn tó bá ti kùn láti bí wà adbara naharu min hauna tí ọ̀sán tó yẹ́yìn padà láti ibùwọ̀ oòrùn fàkọ̀dì aftara as-sa'im ẹni tó ń gbáwẹ̀ ó ti sínú ó ti sínú haqiqa àbí ó ti sínú ní ìdájọ́ a ní àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu lórí ọ̀rọ̀ anẹ́bìsà sallam tó ní faqad aftara as-sa'im ẹni tó ń gbáwẹ̀ ó ti túnu àwọn kan ní ìtumọ̀ rẹ̀ ni pé falyuftir èyí ni pé kí ó sínú gẹ́gẹ́ bí anẹ́bìsà sallam pàṣẹ ni ipé tí òòrùn bá ti wọ ẹ̀sínu e so àwọn kan ní faqad aftara hukman èyí ni pé ó ti sínú ní ìdájọ́ kódà bí ó ti ẹ̀jẹ̀ nǹkankan ó ti sínú èyí ni pé ẹni tí ó bá ń gbààwẹ̀ tí òòrùn bá ti wọ̀ ó jẹ nǹkan o kò jẹ nǹkan o ó ti túnu bó ti wulẹ̀ orí ìtumọ̀ méjèèjì kò sí ìyapanu méjèèjì gbogbo ẹ̀ náà ni hadithi náà ló gbà lérò imamu San'ani nínú tírà rẹ̀ tó ṣe láti fi shar'i ah, ah, bulughul maram ó ní almuradu bi aftara dakhala fi waqtil iftar ohun tí a gbà lérò pé ó ti túnu èyí ni pé ó ti wọ àsìkò ìtúnu la annahu sara muftiran haqiqatan kìí ṣe pé ó ti túnu ní ti pàápàá gẹ́gẹ́ bí àwọn míì ṣe wí lẹ́anà law sara muftiran haqiqatan torí pé ìbáyẹ́pọ̀ ó ti túnu lóòtọ́ ni lama warada alhafu ala tàbá ní ẹni tí ń gbàwẹ̀ tó rùn bá ti wọ̀ ó ti túnu kí ni àǹfààní ìyẹ̀jú tán gbà wá kátètè túnu so that means kètí ìtúnu ní haqiqa ṣùgbọ́n ó ti wọ àsìkò túnu wa waqtu salatul maghrib wa raddu alhaf wala ta'jil al-iftir wala nahyu 'anil wisal bákan náà kí ni kíkọ̀ fún wa àti ìséwa lọ́wọ́ láti má ṣe wìsọ́ọ̀lù wìsọ́ọ̀lù ni ẹni tó ń gbààwẹ̀ kó gbààwẹ̀ méjì àbí mẹ́ta papọ̀ láì túnu so wìsọ́ọ̀lù anẹ́bìsà sẹ́lẹ̀m sí wa lọ́wọ́ rẹ̀ pé a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wa waqtu salati al-maghrib min maghrib ash-shams àsìkò maghrib ó ní tí oòrùn bá wọ̀ léè tó fi hàn pé tóòrùn bá ti wọ̀ àsìkò òtúnu ti ó ti wọlé kéyàn òtúnu lókù hadith wá láti ọ̀dọ̀ Buraida ọlọ́ọ̀bá kí ó yọ́nú sí anna rajulan sa'ala an-nabiyya sallallahu alaihi wasallam an waqti as-salat arákùnrin kan ó wá láti bí ànábì léèrè sallallahu alaihi wasallam kí ni àsìkò oorun faqala lahu salli ma'ana hadaini yawmayn ànábì sọ pé bá wa kírun lọ́jọ́ méjì dúró kírun pẹ̀lú wa lọ́jọ́ méjì faqala lahu falamma zalati shams nígbàtí oòrùn wọ̀ àmì nígbàtí oòrùn yẹ̀ ní àárín orí anabisa asalam ọpa bilal láṣẹ pé kó ṣe adan ẹni pé kó pèrún lẹ́yìn náà anabisa asalam ní wọ́n ṣe ìkọ́ ọmọ wọn kí irun dúró bákan náà nígbàtí ó di àsìkò aláàsì òòrùn sì wà lókè tí ó sì ó sì jẹ́ pupa púpọ̀ ètí ìwọ̀ oòrùn lásìkò náà anabisa asalam pa bilal lẹ́sẹ̀ pé kún pèrún wọ́n kí irun aláàsì nígbà tó rùn wọ̀ anẹ́bìsà sálà nìkan pé rùn wọn kí rùn magri lẹ́yìn ìgbà tí lẹ́yìn ìjọ méjì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n kírun yẹn yàtọ̀ sí àsìkò tí wọ́n kí lálàkọ̀ọ́kọ́ anábì ni láàrin ìrun àná àti ìrun òní òun lásìkò ẹni pé àsìkò òun méjèèjì náà gbogbo wọn ló ní àsìkò méjì àsìkò bẹ̀rẹ̀ àti àsìkò parí ẹ̀ ṣùgbẹ́ tí ń ta nílò ń bí ni pé tí oòrùn bá ti wọ̀ àsìkò magrib ti wọlé nìyẹn àsìkò magrib sì ni àsìkò ìtúnu ibn abdulbar ó ní ajma al'ulama ala annahu hallati salati al-maghrib faqad fitr gbogbo àwọn olùmọ̀ ni wọ́n ṣe kò lórí pé tí àsìkò ìrun magrib bá ti tó tó àsìkò sínú náà ti tó náà nù àwẹ̀ Ramadan lèyàn gbà ní àbí àwẹ̀ tatawwu'i ní gbà torí pé Ọlọ́run ní thumma atimmu siyama ila al-layl lẹ́yìn náà ẹ pé àwẹ̀ lọ sí àsìkò ní di alẹ́ ẹni pé ẹ gbà di alẹ́ wọ́n ní kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ pé ìrun magrib ìrun alẹ́ ni ìrun magrib àti ìṣà ìrun alẹ́ ni ìdínú tó fi ń pè ní al-isha'aini ìṣà ìméjì so ìrun magrib àti ìrun ìṣà ìrun alẹ́ ni so tí magrib bá ti wọlé alẹ́ ti wọlé nìyẹn so èyàn ó túnú bájí albájí afá àwọn malikiya ó ní tamamu sawm waqtul fitr ààwẹ̀ ó ti pé gẹ́gẹ́ bí ọlọ́run ọba bó ṣe pa wá láṣẹ pé wà tí musiyama ila layl ó ní ààwẹ̀ ti pé waqtul fitr ní àsìkò ìtúnu wúwa idha qada shams ó ní tí oòrùn bá wọ̀ kámúlà dhahabu nahar tí gbogbo ọ̀sán tó ti lọ so kò sí ìyapẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ yálà malikiya ni shafi'iya ni gbogbo bó ti wùlẹ̀ orí gbogbo wọn náà ni wọ́n fẹnu kò pé tí oòrùn bá ti wọ àsìkò òtúnú ti dó àwọn afá ni ohun tí ádámù pẹ̀lú ẹ̀ kìí ṣe àwọn pupapupa gẹ́gẹ́ bí a ti sọ ní ìjẹta tí ma ń kú lẹ́yìn gbòòrùn bá wọ̀ ohun tá a ma wò ní pé kúrùsù oòrùn èyí ni pé round ẹ̀ tó bá ti wọlé àsìkò ti tó nìyẹn in tí ma ń kù bí eh, oòrùn pípọ́n ìyẹn kìí ṣe oòrùn ìmọ́lẹ̀ lásán ni láti ara oòrùn náà bákanáà sheikhul islam ibn taimiyya wọ́n bi léèrè an wòrú bí shams báwo tí ẹni oòrùn ṣe máa ń wọ̀ on hal yẹjúzù lè sọ ìmọ̀ àmìyófìtìrọ bí mujarradi ghurubiha so tó fẹ́ ni kí n ti ń gbáwẹ̀ immediately tó rùn bá ti wọ̀ kó sì túnú ó wá ṣe dáhùn pé idha ghaba jami'ul kursi aftara sa'im tí gbogbo òun bá ti wọ̀ táàrí àsìkò ìtúnu ti dé nìyẹn wala ibrata bil humrati shadida albaqiyatu fil ufuq a wo àìdààmú pẹ̀lú tó kù nínú àwọn pupapupa tí ma ń kú lẹ́yìn ìgbà òun bá wọ̀ àwọn ìyẹn kìí sóòrùn fa'idha ghaba jami'ul kursi dhahara as-sawadu min mashriq tí kúrùsì yẹn tó bá ti wọlé láti bí ẹ pé òkun ó ti bẹ̀rẹ̀ àwọn àmọ́lẹ̀ yẹn ibi ni ó ti òun ló máa kù sí so alẹ́ ti lẹ́nìyàn kí ni hikma níbi eléyìí àwọn afáà ni intama ni pé àsìkò máa ń change ìgbà míì alẹ́ máa gùn ọ̀sán máa kúrú ìgbà míì ọ̀sán máa kúrú alẹ́ máa gùn so tí ọ̀sán yẹn tí ọ̀sán bá kúrú gbogbo èèyàn naturally yóò lè gbà àwẹ̀ gbogbo ẹ̀dá pátá tí kìí bá ṣe pé bọ́yá ó láìsàn gbogbo èèyàn pátá yóò lè gbà àwẹ̀ so lọ́pọ̀ nígbà míì ọ̀sán ó máa ń dùn ju bó ti yẹ lọ lọ́dọ̀ wa ń bí bó ti wùlé orí kò lè ju 15 hours lọ ó sì máa ń dínkù lọ sí bí 12 so gbogbo ìgbà yìí naturally gbogbo ẹ̀dá ni ó lè gbààwẹ̀ ṣùgbọ́n tí bá ti ń lọ bí 17 18 19 ìgbà míì gan 20 torí pé ń bò míì kọ́sàn kí ilé ò tó sú wọ́n lè ó lè di 20 hours so wọ́n ní iru irú yẹn irú yẹn tó bá di pé bet ìfẹ́ ọlọ́run kúmá irú àsìkò tí change yẹn ẹ́ rí pé àsìkò tí ọ̀sán bá gùn ju alẹ́ lọ kìí bọ́ sásìkò ọ̀pọ̀ ọgbà a máa bọ́ sásìkò àsìkò òtútù ni tí ọ̀sán yóò gùn jù alẹ́ lọ irú gígùn 20 hours wọ́n ní kìí sábà bọ́ sí àsìkò oòrùn yányányá tó bá di pé ó ti wá pọ̀ jù táwọn èèyàn ò ní lè gba àwẹ̀ mọ́ kí ni tí wọ́n ṣe wọ́n ní pé wọ́n gba àwẹ̀ sílẹ̀ si ó dìgbà tí àsìkò bá change tí ìnira ò ní sí fún wọn mọ́ ìgbà yìí wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá gba ààwẹ̀ tí wọn àwọn míì ó lè ju 20 tá wí lọ what of àwọn tí wọ́n jẹ́ pé ọjọ́ bí àwọn ọjọ́ ni wọ́n ṣe ọ̀sán àwọn ọjọ́ o ni wọ́n fi ṣe alẹ́ so irú àwọn eléyìí àwọn afáàní tí kìí bá ti ṣe pé bóyá ọ̀sán yẹn ó mú oòrùn yanyanyan ju bó ti wulẹ̀ bó ti yẹ lọ wọ́n á ṣe tẹ̀kìdìr hours ni torí pé yìí ti kọjá ẹnu àlà tó bí ọjọ́ mẹ́ta sí mẹ́rin márùn so eléyìí ti kọjá ẹnu àlà wọ́n ní títorí ẹ̀kan fi Ramadan sílẹ̀ so wọ́n á ṣe tẹ̀kìdìr hours so èyí tó bá wà naturally ti bí bí 15 hours onuwo làwọn afọ́ọ̀bá wọn ṣe tẹ̀gbí rẹ̀ so ẹ ṣe 15 hours ẹ wò ẹ pé àwà lọ́sàn so ẹ ṣe hours yòókù ẹ ní àwà lálẹ́ kódà bọ́ jẹ́ pé ọ̀sán náà lẹ́wà alẹ́ lẹ́pẹ̀ orúkọ agbọ́yé so títí àwọn ọjọ́ yẹn tí 30 days ó fi yìí pé torí pé àwọn ò lè ka déèsì lásìkò náà àwọn déèsì tí wọ́n bọ́yá lẹ́yìn oṣù mẹ́ta làwọn ṣẹ̀ṣẹ̀ wá pé oṣù kan so eléyìn ó ti pọ̀jù èyàn ò gba àwẹ̀ so eléyìn ni àwọn àǹfààní tí ń bẹ̀rù nírú àwọn timing báyìí so Islam òye ń bẹ tí ànẹ́bìsà sálàm tí ò fi bó tilẹ̀ jẹ́ pé kò sáàgbó náà lásìkò náà bet ìdí tó fi jẹ́ pé àwọn àfà wọ́n fi mú dandandan ká tẹ̀lé ohun tí anẹ́bísà àsálà ń fi sílẹ̀ lórí àsìkò ìwọ̀ oòrùn so hikma pọ̀ ń bẹ̀ so gbogbo orú àwọn nǹkan báyìí ni wọ́n ń wò hadithi ẹlẹ́ẹ̀kejì hadith abdullahi ibn amr ibn amr ibn as أبي عبد الله بن عمر نعم حديث عبد الله بن عمر قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال قالوا إنك تواصل قال إني لست كأيهتكم إني أطعم وأسقى ورواه أبو داود وعائشة وأنس بن مالك ولمسلم عن أبي سعيد الخدري فأيكم أراد أن يواصل فليواصل إلى السحر حديث عبد الله بن عمر أني النبي صلى الله عليه وسلم أقف ولا تسي وصال أني وصال أني كباوي láti àárọ̀ lásìkò magrib bá tó àní túnú a kọ̀ntínú àwẹ̀ yẹn títí di ọjọ́ kejì ó ní so àwọn tó ń ṣe ní wìsọ́ọ̀lù ọjọ́ méjì ń àwọn tí ń ṣe ìsọ́ọ̀lù ọjọ́ mẹ́ta ń bẹ àwọn tó ń ṣe ìsọ́ọ̀lù tó jù báyìí gan bẹ̀rẹ̀ torí pé Abdullahi ibn Zubair ó ṣe ìsọ́ọ̀lù 15 days kí wá ló dé tó fi ṣe yẹn tó ń ti irú ohun tí àdíṣẹ́ ànẹ́bísà sẹ́lẹ̀m sọ gbogbo ẹ̀ lábọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní pé kọlu iná kàtùwàsí àwọn sàábí anẹ́bsà sálàm wọn sọ fún anẹ́bsà sálàm wọ́n náà mọ́ ṣe misọ́ọ̀l ẹni pé anẹ́bsà sálàm a máa gbarú àwẹ̀ bẹ́ẹ̀ tí ó lọ àwọn days tí ò ní jẹ nǹkankan kò ní túnu anẹ́bsà sálàm wọn sọ fún wọn pé inni lastuka aihatikum èmi ò fi ara jọ yín mi ò dàbí yín inni utam wa usqa ọlọ́run máa ń fún mi lóúnjẹ ó máa fún mi lómi so hadisi abu huraira ó gbà wá aisha náà gbà wá bẹ́ẹ̀ náà ni anas ibn malik bet ní riwaya mi nínú tírà muslim láti ọ̀dọ̀ abi sa'id al-khudri anabisa sallam ni fa ayyukum arada an yuwasila gbogbo ẹni ó bá wù nù yín tó fẹ́ gbarú àwẹ̀ báyìí kó jẹ́ yuwasil ila sahar yọ gbà àwẹ̀ yẹn dé àsìkò sàárì ẹni pé tí ń bá gbàwẹ̀ tó bá di àsìkò magri mi ò ní túnu màá wà fi ìtúnu mi àti sàárì mi lẹ́ẹ̀kan so bá náà ní túbà lọ lọ sàárì mi so eléyìí ni wisol tí Ànábì sàásánlá ń gbà fún àwọn sàhábé rẹ̀ ṣùgbọ́n ká má jẹ nǹkan kan ká gbàwẹ̀ continuously Ànábì sàásánlá ń kọ̀ fún wọn àkọ́kọ́ mas'ala tó wà níbi àdísì ó ní ìtumọ̀ wisol a sì ti sọ ìtumọ̀ rẹ̀ ó ní kéyàn ọgbà àwẹ̀ léraléra láì túnu ọjọ́ méjì ní ọjọ́ mẹ́ta ní jù bẹ́ẹ̀ lọ ní gbogbo bí èyàn bá ṣe lágbára sí wọ́n ní hikma ti ń bẹ níbi kí ànẹ́bìsà sálàm kọ̀ fún wọn láti má ṣe àkọ́kọ́ rẹ̀ ó ní pé àánú anẹ́bísà sálàm ṣe ìkẹ́ wọn ni ó ṣàánú wọn ni torí pé kí agbára wọn kó lè máa bẹ kó lè máa wà ó wá nù tí alkùrán ọlọ́run ọba àlékẹ́ ọlá ó sọ pé laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina rahim ọlọ́run lódodo òjíṣẹ́ wá látinú láti ara yín léètọ́ ẹ pé gbogbo nǹkan tí ó bá ní ìlà a máa wọ̀ lọ́rùn gbogbo tí ó bá ní ìlà a máa wo nǹkan lọ́rùn ó sì kúndùn kọjá pé gbogbo oore pátá ò ní yóò ti sí yín bákan ó tún jẹ́ aláàánú tí ma ń ṣe àánú fún tó ma ń ṣàánú yìí torí pé àánú ànábì sallallahu alaihi wasallam bó tilẹ̀ jẹ́ pé àwọn àfáà mi wọ́n ní ìbára bil mu'minina ra'ufur rahim èyàn ìbára ọlọ́run ọba ni àwọn àfáà oní tafsir wọn ni rárá bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀ pátá ọ̀dọ̀ orí ànábì sallallahu alaihi wasallam ló ń sọ̀rọ̀ ọba torí pé ànábì sallallahu alaihi wasallam ama ama ama ẹni pé a ma yóò ma ṣe àánú fún àwọn mùsùlùmí anẹ́bìsà sẹ́làm a ma ṣiṣẹ́ mi tí àwọn sàábì rẹ̀ tí wọ́n bá rí tó ń ṣe yóò fi ilẹ̀ kò ní ṣe má so that àwọn náà fi ní ṣe ìyẹn nǹkan ẹmá ìgbà míì a ma ṣe ní inú ilé ẹ̀ kò ní ṣe kún ọmọ rí tó bá wá rí ọ sọ pé mọ̀ ń bẹ̀rù kọ́lọ̀ ọba ọmọ ṣe ní ọ̀ràn àyàn lórí pàápàá jùlọ ẹ̀ nílé ṣe so irú ẹ̀ ni èlé àánú o ní ànẹ́bìsà sálàm ṣe fún àlùmà rẹ̀ kó tó fi ní kí wọ́n má ṣe ìwìsọ́ pàápàá jùlọ àdísì wá látọ̀dọ̀ Aisha o ní náà rasulullah torí pé ń ṣàánú wọn ń sàánú ọkọ̀ fẹ́ kún wọ́n máa ṣerú nǹkan tí ó jẹ́ pé yóò kó nira bá wọn ẹlẹ́ẹ̀kejì annáyò àni tààmùkì wà takalluf àwọn èèyàn àwọn èèyàn apórísìírísì àwọn míì wà tó yẹ pé wọ́n lágbára àti ṣe nǹkan wọ́n sì má wọ́n sì ṣe ẹlòmí ò lágbára àti ṣe nǹkan yóò sì kàn pa fúnra rẹ̀ yóò máa ṣe débi pé yóò fi palára irú àwọn yẹn oní wọ́n ń pè ní almuta'amik ẹlòmí ní ọ̀rọ̀ eh, ẹlẹ́sìndé nǹkan mí wàtọ̀ ẹgbẹ́ súnnà ní lóòtọ́ ṣùgbọ́n bóhùn ti mú ó kọjá ẹnu àlà tó fi pé ó fi kó súnnà ọwá dìbídé àmàlọ́ so àwọn ẹlòmí sì ni wọ́n máa ń ṣe takelluf èyí pé wọ́n kanra wọn ní ipa tọ́lọ̀wọ̀n kan wọn ń pa rẹ̀ so ìdínú tí a nípa sàásánlá fi kọ̀ fún wọn láti ṣe wisol so ìdínú bó ti wá nù Bukhari tí ó pé a nípa sàásánlá kọ̀ fún wọn láti ṣe wisol rahmatan lahum torí àánú wa ibqa alaihim torí pé kún ó lè lágbára kọ́mọ̀ jẹ́ pé agbára wọn lọ níbi tí wọ́n ti ń gbààwẹ̀ wọ́n ló wánú àdísì Anas ọmọ Malik qala wasala an-nabi sallallahu alaihi wasallam akhir ash-shahr anabisa sallam ní ìgbẹ̀yìn oṣù ti Ramadan ó ṣe wisal wa wasala unasun minan nas àwọn kan nínú àwọn sàábì anabisa sallam àwọn náà bá ṣe wisal máa pẹ̀lú anabisa sallam فبلغ النبي صلى الله عليه وسلم so ìròyìn wá dé bá ànábì sọ pé àwọn sàábì rẹ̀ kan àwọn kan náà wìsọ́ọ̀lù so ó wá jẹ́ pé lẹ́yìn ìjọ mẹ́ta wọ́n rọ́sù so ànábì sàásánà wọ́n sọ pé lọ́wọ́mú dàlánà ṣáà ìbá pé ọlọ́run ọba ṣe ká má rọ́sù kọ̀bá wù mí kọ́ lóun ṣe ká má rí oṣùn làwà sọ́ọ̀lù náà yẹ́dàá olùmúta àmìkú náà ta àmúkòhùn torí àwọn àwọn tó máa ń kara wọn ní ipa tí wọn ò lè ṣe kí wọ́n fi má ṣerú ẹ̀ mọ́ ẹni pé wọ́n fi ṣe wàhálà tí wọ́n nínú fi ṣerú ẹ̀ gẹ́gẹ́ bí ìgbàtọ̀ kí anẹ́bìsà asálàm ó fẹ́ punish wọn lórí èyí tí wọ́n ṣe yẹn so eléyìí fi hàn pé àánú lànẹ́bìsà asálàm ṣe tó fi ní kí wọ́n má ṣe rìsọ́ọ̀lì yẹn bákan náà àwọn kan ní torí pé ó máa ń jẹ́ kí àrọ lẹ̀ so tára bá sì lẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ó kò bá ẹni ó ń tọ̀hún gbogbo àwọn nǹkan míì tó jẹ́ ọ̀ràn èèyàn lórí ẹ̀ ó lè má lè ṣe torí pé ara rẹ̀ ti lẹ̀ bákan tí èèyàn bá ń ṣe nǹkan tí wàhálà bá bẹ́ńbẹ́ pọ̀ kò ní pẹ́ tí ó fi rẹ̀yàn èyàn ò ní lè kọ̀ntínú àti máa ṣe mọ́ torí pé arínú àwọn sàábẹ́ anẹ́bsà sálàm tí gẹ́gẹ́ bá ti wá wájú tí anẹ́bsà sálàm try láti ṣe ìdẹ̀kùn fún tó kọ̀ tí ó gba ìdẹ̀kùn anẹ́bsà sálàm bẹ́t lẹ́yìn ní ìgbẹ̀yìn ọjọ́ orí ẹ̀ ó wá ṣe nàdámà ó ṣe àìmà wípé ó sàbámà ìmbámà kí ń gba ìdẹ̀kùn anẹ́bì sallallahu alaihi so ó máa ń jẹ́ kí iṣẹ́ ó rèyàn anẹ́bsà sálà ní yá ayyuhan nas alaykum minal a'mali ma tutiqun ẹni èèyàn ẹgbá iṣẹ́ tẹ́ẹ̀mọ̀ pẹ́ẹ̀lẹ̀ mú tẹ́ẹ̀lẹ̀ máa ṣe tẹ́ẹ̀lágbára rẹ̀ ẹ máa ṣe fa inna Allaha la yamallu hatta tamallu kò ní rẹ ọlọ́run ó dìgbà tó bá rẹ̀ ọlọ́run kò ní rẹ̀ kò sì ní sú ẹ̀yin ẹsẹ̀ tí tẹ́ẹ̀lẹ̀ máa continue àti máa ṣe ṣùgbọ́n tẹ́ bá mú ètò pọ̀jù yọ́ rẹ̀ yẹn nílé ṣe mọ́ wa inna ahabbal a'mali ila Allahi ma dawama alayhi wa in qalla ó iṣẹ́ tó tó tó wu Ọlọ́run jù tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ó ní ètí ẹrú rẹ̀ tí ń kọ̀ntínú àti máa ṣe ń gbogbo ìgbà tí ó stop so irú àwọn iṣẹ́ kékeré yẹn tí máa ń ṣe wọ́n kọ ipò ti ṣe torí pé ó mú déédéé tí ó lè ṣe ṣùgbọ́n ẹni tó bá mú ju agbára rẹ̀ lọ ní ẹ̀yìn ọ̀rẹ́ yìí ó padà fílẹ̀ ní onílé kọntínú àti máa ṣe bákanáà wọ́n ní reason tó tún ṣe pàtàkì ní pé anẹ́bìsà sẹ́lẹ̀ fẹ́ ṣe mukhalafa pẹ̀lú ahlul kitab torí àwọn ni wọ́n máa ń gbarú àwẹ̀ báwọn wọ́n ń pe àwẹ̀ míì láwẹ̀ funfun àrí náà ẹ̀hàn so àwẹ̀ wọn ní túnu wọ́n ṣe ọjọ́ bí mélòó wọn ní túnu so anẹ́bísà sẹ́nà fẹ́ kún ó se mùhálàfà pẹ̀lú àwọn yahood so ìdínú tó jẹ́ pé ó gbà fún wọn láti ṣe wìsọ́ọ̀lì yẹn lọ sí àsìkò suhur torí pé àwọn yahud àti nasara wọ́n yí jẹ suhur so ibẹ̀yìn onísìn wọ́n ṣe mukhalafa pẹ̀lú wọn náà bákanáà àwọn àfáà ní mímọ̀ ṣe wìsọ́ọ̀lì yìí yóò jẹ́ kọ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn hukuk tí ń bẹ lórí èèyàn èèyàn ò ní lè gẹ́gẹ́ bí ah, Abu Darda bó ṣe sọ pé òun máa ń gbàwẹ̀ lọ́sàn òun máa ń ṣe kìyàmù láìlè lóru kò sásìkò tí òun fílẹ̀ láìṣe ìbádà so Salman Al-Farisi wá lọ sí ọ̀dọ̀ rẹ̀ lọ ṣe ziyara torí pé òun rẹ̀ ní anẹ́bìsà sálà ń pa wọ́n pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyàngbà wọn kọ́kọ́ dé Madina nítòsẹ̀lẹ̀ ni pé anẹ́bìsà sálà yóò mú ẹnìkan láti àwọn muhajirun ẹnìkan nínú àwọn ansar yóò ní ọmọ ìyá rẹ̀ ni torí pé òun ní ọmọ ìlú òun ló sì màlú yóò lè máa ran ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ so Salman lọ kí n lé lọ wá ní o ọ̀dọ̀ rẹ̀ ní sùn abánitọ̀ fún ọ ní ah, tó gbóúnjẹ wá wọ́n náà jókòó kájọ jẹun ní àwọn ọ ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ oúnjẹ ọwá tí láṣẹ ó jáwẹ́ rẹ̀ so ńgbà tó dásìkò oorun bó tí bí Abu Darda ti rí pé ó ti sùn lọ́bá dìde wú kọmọ pé Salman sọ̀rùn yóò dìde lọ́bá fa padà pé sùn <laughs> tó bá ti rò pé bọ́yá ó ti sùn yóò tún dìde yóò tún fa padà pé sùn ń bọ̀ wá di bí ìdajì mẹ́ta òru òun gangan fúnra rẹ̀ lọ́wọ́ ní àwé dìde salwalaji akírun wọ́n á kírun tán kọ̀pẹ́ wọ́n pe ìrun àsùbá wọ́n á lọ sí mọ́síláṣí so láti ibẹ̀ lòun wá ti ń fi ẹjọ́ sun ànẹ́bí sallallahu alaihi wasallam pé irú tí arákùnrin dánwò lórí ọ̀dá o so nínú tó sọ fún ni pé fún gbogbo oníwọ̀ ní ìwọ̀ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ wọ́n ní ìwọ̀ lórí ẹ̀ àwọn ọmọ náà wọ́n ní ìwọ̀ lórí ẹ̀ ará ilé rẹ̀ tó ń bọ́ ń ṣiṣẹ́ gbogbo wọn náà ní ìwọ̀ lórí rẹ̀ ará rẹ̀ gan fún rẹ̀ òun náà ní ìwọ̀ lórí rẹ̀ ojú rẹ̀ oníwọ̀ lórí rẹ̀ fún náà ní ìwọ̀ rẹ̀ so wọ́n á dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ sọ fún ànábì ní bẹ́ẹ̀ ni gbogbo fún gbogbo ní ìwọ̀ ní ìwọ̀ rẹ̀ so eléyìí fi hàn pé kò dá kéèyàn mú nǹkan tó ju agbára lọ débi pé gbogbo àwọn hùkúùkù míì èèyàn nílé èèyàn nílé bet ọ̀rọ̀ wọn tó wọ́n sọ pé innaka tuwasi ìwọ gan o máa ń ṣe wisol àwọn àfáà ní ọ̀rọ̀ wọn yìí kìí ṣe pé bọ́yá wọ́n ṣe àtakò fún ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìbéèrè ni tí wọ́n ń fẹ́ àlàyé lórí ẹ̀ so anẹ́bìsà àṣẹ́là sì ṣe àlàyé fún wọn pé ààrí bákanáà torí pé agbára anẹ́bìsàn gan fún rẹ̀ kì í kódà bí agbára ẹ̀dá yòókù ká má gbàgbé pé ọjọ́ khandak tí wọ́n ń gbẹ́ kòtò wọ́n débi òkúta kan wọ́n sá sá sá sá sá àwọn òrìṣà wọ́n pẹ́ lórí òkúta kọ́ lànàbí sàásánlá ń bá gbà ẹ̀ẹ̀kan tánàbí sábà gbogbo èèpẹ̀ tí ń bẹ ráùndì òkúta yẹn ló fún láyè wọ́n á fẹ́ gbé òkúta wọ́n sùrù bó wọn ò rí gbé ànàbí sàásánlá ní ọ̀dà ẹ̀yà ànàbí sàásánlá gbé òkúta ó gbé sẹ́gbẹ̀ẹ́ sallallahu alaihi wasallam so ọlọ́run bá fún ànàbí sàásánlá ní agbára tí ó dàbí agbára àwọn ìyókù ìdínú tó fi jẹ́ pé kódà ń bí ogun ìwájú ni anẹ́bìsà àṣálàm ma ń wà àwọn ni wọ́n wà tẹ̀lé anẹ́bìsà àṣálàm ní ẹ̀yìn wọ́n ní níjọ́ kan ní Madina wọ́n gbọ́ ariwo kan sound kan very very frightening gbogbo ẹ̀tọ́ wà nù Madina pátá ni wọ́n bẹ̀rù wọn kálukú wá ń jáde pé kí ni tó ṣẹlẹ̀ irú ariwo òun irú kíní báyìí nígbà tí wọ́n máa lọ wo ibẹ̀ wọ́n bá ànábì ti ti ń padà bọ̀ wá láti bí níbi tí wọ́n tó ti gbọ́ ariwo wọ́n bá tí ànábì ń padà bọ̀ láti bẹ̀ ni so gbogbo orú àwọn nǹkan báyìí ó fi hàn pé ànábì sàásẹ́lẹ̀m bákan náà agbára ọkùnrin ìdínú tí ànábì sàásẹ́lẹ̀m fi máa ń lọ sí yàrá gbogbo àwọn ìyàwó ẹ̀ lálẹ́ kan nígbà náà àwọn ó sì ní ìyàwó mẹ́sàn àwọn míì pè ní mọ́kànlá bet sọ́hí o ní pé mẹ́sàn ni so gbogbo yẹn fi hàn pé anẹ́bsà sẹ́lẹ̀m kò dàbí àwa yòókù so ni lastu mithlaku mi ò dàbí yín torí pé ọlọ́run bá ń fún mi níjẹ ó ń fún mi ní mímu but àwọn afá ni ọlọ́run fún ní jíjẹ kí ń fún ní mímu kìí ṣe hakika màánà lásán ni ohun tá kan ma ń you know understand ni kìí ṣe ń tàà lè rí ọlọ́run fún ló ń jẹ practically báyìí torí pé ìbáipẹ́ ọlọ́run fún ló jẹ ní practically a jẹ́ pé kọgbà àwọn ẹnu àìbẹ́ ẹ̀kọ́ ni so ọlọ́run fún ló ń jẹ ń bí ni pé irú agbára tọ́lọ́run ṣe fún àwọn ẹ̀dá yòókù wallahu alam so àwọn kan ní anabi sallam ó stop wọn láti má ṣe lásìkò yẹn torí pé ó ní ìdí wọn fún jihad tán bá ń gbarú àwẹ̀ báwọn wọn ò ní lágbára àti kojú ọ̀tá so ìdínú tánàbí sallam fi ipé wọn má gbà bẹ́ẹ̀ so wọ́n understand ẹ̀ torí pé àwọn sahaba mi lẹ́yìn anabi sallam wọn padà wá gbarú àwẹ̀ báwọn so wọ́n ní anẹ́bìsà sallam stop wọn torí pé kí agbára wọn sì wà láti jẹ́ pé wọ́n ní agbára àti ṣe jihadi lásìkò náà torí pé wọ́n ṣe bùkátà jihadi lásìkò yẹn wallahu alam um, ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ìdájọ́ wisọ́ọ̀lù ọ̀rọ̀ wọn ó fẹ́ tó mẹ́ta àkọ́kọ́ ó ní pé àwọn kan ní jaiz ni èyí ni pé halal ni ṣùgbọ́n makuru ni àfẹ́ bẹ̀tíyàn bá ṣe kò burú èyí ni pé kò lẹ́sẹ̀ àwọn kan ní wọ́n ti kọ̀ fún wa ìdájọ́ rẹ̀ mansukh gẹ́gẹ́gẹ́ bí ìgbà tó wẹ́ pé anẹ́bìsà sálà ti parẹ́ ìyàn tí ẹ gbọ́dọ̀ sí pẹ̀pẹ̀ àwọn kan ní wìsọ́ nìyẹn khususiyya anẹ́bì sallallahu alaihi wasallam èyí tí àwọn àfà jùmhúr tí wọ́n ṣe tẹ̀rjíhì rẹ̀ yìí ni pé tọ́tẹ̀wọ̀n lọ́dọ̀ wọn ni pé makuru ni ṣùgbọ́n tí èyàn bá ṣe èyàn gbọ́dọ̀ ṣe èyí tó tako súnnà nẹ́bí sallallahu alaihi wasallam ó ní èyí tí èyàn ṣe láti àárọ̀ títí dé sàárì pàápàá jùlọ wọ́n ní ìdí tí ó fi jẹ́ mọ̀kúrú ni pé tá a bá wo ẹni tí ó ṣe ìfitọ́rùn yẹn anẹ́bísà sálà ní káyára túnu kò sí ìyára túnu ní ọ̀rọ̀ tiẹ̀ so eléyìí ni àdísì ẹlẹ́ẹ̀kejì tí ó mú wánu muslim pé fa ayyukum àrọ́dà an yuwasila fal yuwasil ila sahar gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá fẹ́ ṣe wìsọ́ọ̀lù kó ṣe wìsàn yẹn dé àsìkò suhur so eléyìí ni ohun tó ń bẹ lórí hadithi hadithi tí ó wọ́n wájú ni hadith abdullahi ibn amr ibn as ó ní أخبر رسول الله صلى الله عليه وسلم أني أقول والله لا أصومن النار ولا أقو النهار ولا أقومن الليل ما عشت ẹni pé wọ́n fẹjọ́ rẹ̀ sùn ànábì sallallahu alaihi wasallam wípé ó búra wípé wàláì òun ó kọ̀ntínú àti máa gba àwẹ̀ títí ọdún kan wala aqumanna al-layla ma ishtu in sì máa ṣe qiyamul layl lópin ìgbà tẹ́mi ẹ̀mí máa ń bẹ lára mi faqala anabi sallallahu alaihi wasallam bá pè pé anta alladhi taqulu dhalik ṣé wọ́n lọ ń sọ báyìí fakultu lahu qad qultu mo á sọ pé bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ bí abi anta wa ummi èyí ni pé mo fi bàbá mi àti ìyá mi rọ́pò ẹ̀mí rẹ̀ nàdẹ́m sàásẹ́lá ma sọ fún pé fa innaka la tastati dhalik ó lè ṣe fasún wà áfùtẹ̀ máa gba àwẹ̀ kó o sì máa túnu máa gba àwẹ̀ kó o sì máa túnu wàkún wà ní ṣe kìyàmù lẹ́yìn kó o sì sùn wàsún mina ṣáàrí thalatata ayyam gba àwẹ̀ ìjọ́ mẹ́ta nínú oṣù kan fa alhasanata bi ashri amthaliha torí pé iṣẹ́ rí ẹyọ kan ládá mẹ́wàá ni so tó bá gbàwẹ̀ mẹ́ta láàrin oṣù kan àwẹ̀ oṣù kan ló gbà tó bá wá gbà ní gbogbo oṣù àwẹ̀ ọdún kan ló gbà nàníbi ìdínú tánàbí sẹ́pù wadhalika mithlu siyami dahr eléyìí ó túmọ̀ sí pé ọgbà àwẹ̀ ọdún kan nù qultu fa inni utiku afdala min dhalik sọ pé à mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ mo lè ṣe tó dáa jù bá lọ <laughs> faqal àdébísà sálà wa sọ fún pé sum yawman wa aftir yawmain gbàwẹ̀ ẹjọ́ kan kó má gbàwẹ̀ lọ́jọ́ méjì tó bá gbàwẹ̀ ẹjọ́ kan ọjọ́ méjì má gbàwẹ̀ gbàwẹ̀ ẹjọ́ kan má gbàǹjọ́ méjì lọ́wọ́ tó sọ pé utiqu afdala máa fi ọjọ́ kan sílẹ̀ láàrin ààwẹ̀ rẹ̀ anábi ni fadhalika mithlu siyami Dawud gẹ́gẹ́ bí anábi Dawud aleyhisalatu wasalam bó ṣe ma ń gbáwẹ̀ nìyẹn wa huwa afdalu siyam ó ní ààwẹ̀ tó dájú lọba tún ní inni utiqu afdala min dáadáa a ní mo lè ṣe jù lọ mo lè máa gbàwé oṣù kan léra láìtúnu anẹ́bísà sani la afdala min dáadáa kò sí èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ kò sí àwẹ̀ tó tún dáa jù lọ torí pé àwẹ̀ anẹ́bì Dawud ni òun ló sì dáa jù téèyàn bá fẹ́ gbà àwẹ̀ kọ́ gbà lónìí mọ́ gbà lọ́la fẹ́ni tó bá lágbára rẹ̀ o <laughs> fẹ́ni tó bá lágbára rẹ̀ ní riwaya mi anẹ́bì sàásẹ́lẹ̀ ní la sawma fawqa sawmi akhi kò sí àwẹ̀ kan tó dáájú ààwẹ̀ ọmọ ìyá mi Dawud lọ eléyìí fi hàn pé àwọn ànábì ọlọ́run ọmọ ìyá ni wọ́n ó ní ṣàtọ̀rọ̀dá ó ní ìdajì ọdún torí pé tó bá ń gbà lónìí yóò gbà lọ́la ọgbẹ́ ọgbà lónìí yóò gbà lọ́la sum yawman wa after yawman gbàwẹ̀ lọ́jọ́ kan má gbà lọ́jọ́ kan láti ọ̀dọ̀ Abdullahi ibn Amru again ó ní anẹ́bísà asálàm sọ wípé inna ahabba siyami ila Allahi siyamu Dawud ààwẹ̀ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ó ní ààwẹ̀ anẹ́bí Dawud wa ahabba salati ila Allahi salatu Dawud ìrun tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ó ní ìrun anẹ́bí yóò dìde yóò ṣe kìyàmù lè ní one third òru wáyà náà mùsùlù sàwò yóò tó wá padà sùn ní one sixty òru mo mọ̀ pé mọ mathematics jù mí lọ bó láti wá pé báyìí one over six very good àwọn àkódà èyí lápè tá láwọn pè ní ìsìn tá bá fẹ́ pín bó <laughs> so one over six lápè so yóò wá sùn ní 2 over uh, 4 àbí uh, 4 over 6 náà yóò fi 1 over 6 àbí yóò sùn ní 2 over 6 ah, 3 over 6 ìdájì 3 over 6 ni ó fi sùn Now o ní ọkọ̀ọ̀kọ́ sùn ìdájì tí ọkọ̀ọ̀kọ́ sùn nìyẹn 3 over 6 ah ìdajì tí ọkọ̀ ìdajì 1 over 6 1 over 6 ah ìdajì Hey. Ah, eh. ṣe understand a pè gbogbo ooru a pè ń bọ̀ wá a pè gbogbo òru lọ́nà mẹ́fà ni so ìdajì rẹ̀ three over six ni yọ̀wà four over six ni ó fi sùn eh. now <laughs> so gẹ́gẹ́ bí anabi Dawud bó ṣe máa ń so tí èèyàn bá fẹ́ gbádùn kìyàmù lè kọ́rọ̀ asùnà nígbà ọba wá jí kó ṣe kìyàmù lè rẹ̀ so kó wá fi àsìkò díẹ̀ lẹ̀ tí ó tó rọra tọ́ba wá dìde kírun àsùbà oorun ní ìdálàmú mọ́ ee wallahu so àfá alásìkò ti fi àsìkò hàn wá bó tilẹ̀ jẹ́ pé a fẹ́ sọ̀rọ̀ lórí abdullahi ibn amr ibn asuma lọ́sẹ̀ nígbà míì tí ọlọ́run bá fún wa ní àyè insha Allah lórí ẹ̀ èyí tá a ṣe tó de ṣe dédé ọlọ́run bá kún fún wa ńládẹ̀ èyí tá a ṣàṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jìn wa wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh tabi'in àwọn mathematics tí a ń ṣe tá ń jiyàn báyìí ní lórí ẹ̀ àwọn tí ẹ bá wo bí wọ́n ṣe ń pín ogún subhanallah àwọn àwọn nǹkan tó jẹ́ bí nǹkan ìmọ̀ mẹ́mbẹ̀ẹ́ ó sì tún dùn ta bá rí tẹ bá rí ẹni tó bá mọ̀ dáadáa tí bá ń ṣe fún yàn ṣùgbọ́n o ní ìmọ̀ àkọ́kọ́ tọ́lọ́wọ́ ọkọ̀kọ́ gbé kúrò láàrin àwọn èèyàn tẹ́ ma káàkiri tẹ́ ní rẹ́ tí ó bá yọ pé gún ó ti fẹ́ ó ti dé báyìí ò torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn owó náà ń pín lónìí subhanallah ọlọ́wọ́ bá kí kó ṣe dáadáa fún ọ̀sán náà ìbéèrè wa alaikum salam ẹ jẹ́ kí n dáhùn yẹn náà torí pé mo lè gbàgbé àkọ́kọ́ ni pé tí ìyẹn a ní fọkọ̀dí aftara sọ́ìm ẹni pé ìtumọ̀ àwọn àfáà ni wípé ṣé aftara yẹn àṣẹ ni ànẹ́bìsà àṣẹ náà ń pa wípé ẹ̀sìnù àbí aftara yẹn wípé ẹni tí ń gbààwẹ̀ ó ti ó ti sínú ní hakika ẹni pé ó jẹun jẹun ó ti sínú àbí ó ti sínú ní ìdájọ́ ó wà ní ìdájọ́ ẹni tó ti sínú so èyí tí ó fi tẹ̀rí náà ni pé àsìkò túnú ó ti wọlé so àwọn afáàsọ lọ́rọ̀ wípé ẹni tí ó bá gba èyí tí ó túnú ní àsìkò sàárì wọ́n ní kò àìkì gbáwẹ̀ lálẹ́ ṣùgbọ́n alẹ́ yẹn ó tẹ̀lé ọ̀sán èyí tó ti gbà ní wípé wọ́n ràn kàn pé ọlọ́run ọba yóò san lẹ́san lórí ẹ̀ torí pé anẹ́bísà sálà ló ní ẹni ọba wá fún wù fẹ́ ṣe wìsọ́ọ̀n kó ṣe wìsẹ́ ẹ̀ lọ sí sáhà so ẹni ọba ṣe yóò kúkú ní ládàá rẹ̀ so ṣùgbọ́n àní fún ní ìdájọ́ ẹni ó gbàwẹ̀ méjì torí pé kò sí àwẹ̀ ní àrùn tamá oko àkọ́kọ́ ni pé sẹ́rí tamá yẹn ó yàtọ̀ sí ti à ń sọ̀rọ̀ bá ń bí torí pé tamá oko yẹn oòrùn lòun ó sì ní ààyè tí kìíní ẹ̀mọ̀ tí ń wá torí pé tí kí ní ẹbá wá kìí ṣe gbogbo everywhere ní ẹ rí no ó láwọn àyè kan specifically so ayé yẹn ibi tí wọ́n bá wà sí oòrùn ni so understand ibi tí wọ́n bá wà sí oòrùn oòrùn tí ìwọ̀ tán so maybe position tí àwọn wà sí oòrùn ló jẹ́ kí ìmọ́lẹ̀ yẹn sì wà but àyè míì wà tó yẹ pé bóòrùn yẹn ó ṣe máa yóò sì máa wọ̀ lọ sílẹ̀ ni so ibi tí rù yẹn máa ti ń ṣẹlẹ̀ gangan ó ní ibi tó bá wà surface tẹ́ máa rí bí oòrùn ti wọ̀ ibẹ̀lẹ̀ ti ríru tamọ́ okùn yẹn so òun kò èyàn ò lè túnu lásìkò náà èyàn ó rí pé oòrùn ti wọ̀ síwájú kó tó túnu nam kò sí tó mú àwẹ̀ èyàn kò sí tó mú torí pé ẹni tí ó fi òwú dúdú àti òwú funfun kalẹ̀ ànábì òní kó tún ààwẹ̀ rẹ̀ gbà náà Allahu alim tó máa wò ní pé wọ́n wo normal weather tí wọ́n yẹn ó yàtọ̀ torí pé tí yẹn real real ni ó kò kìí gbogbo ìgbà so but normally ó ní pé ọ̀sán kìí ju láàrin 15 sí 12 lọ normal kìíní nìyẹn so irú yẹn ni wọ́n fi ṣiṣẹ́ but somebody kan wo kọ́ntì tó bá súnmọ́ ẹmà wọn náà kò sáburú ní ẹ̀ tí ó ti pọ̀ èyí tí wọn ní lè gbà àwẹ̀ lọ that is the shart tí ó bá ti pọ̀ ju tí wọn ní lè gbà àwẹ̀ lọ torí pé a ní ìyàn gbà àwẹ̀ 22 hours àfá kìí kò kéré kìí ṣe iṣẹ́ kékeré wallahu alam náà kọjọ́ kọjọ́ torí pé kò ságbára ń bi ìsòkòtò ọmọ wọlé torí pé iṣẹ́ la ní kún mú tí wọ́n bá lè ṣe ìtọ́jẹ́ṣẹ́ gẹ́gẹ́ bí ìrun kíkí ààwẹ̀ gbígbà ohun tí wọ́n ń sọ̀rọ̀ bá nìyẹn bet ìṣesí ìṣesí èyí ò ní ó sì rí kankan so kò sí pé mo lè ṣe kò sí ń bẹ̀ torí pé anamsa ó ní tí ó bá kọjá abẹ in tó kọjá ń fàfin náà ṣé mi ò lè ṣe ó lè má wọná kò lè kò lè má wọná kò sí mi ò lè ṣe nú ẹ̀ so in tí àdìsí lè ṣiṣẹ́ fún ni àwọn iṣẹ́ ìbáadà gẹ́gẹ́ bí ìrun àbí ààwẹ̀ for example Allahu alam now <laughs> ẹ jẹ́ kí àfà àyọkọ látẹ̀kan mo ti rí ọ̀rọ̀ wọn ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ dìde wá síwájú ń sìn ẹ̀yìn náà wọ́n yẹ kù. àlẹ́ ìwọ̀n sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ti ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ lóòótọ́ lóòótọ́ bet ní ṣókí kò sí aburú fẹ́n tó níyàwó méjì ká ní kọ́bá àwọn méjèèjì ló ń jọ kan kò sáburú nú ẹ̀ sẹ́rí ìntà ń pín oorun ni kìí ṣe bùkátà ìntà ń pín oorun là ń pín kìí ṣe bùkátà torí pé bùkátà ọkùnrin torí àti safeguard ẹ̀ ni so tó bá tó ní bùkátà lọ́sàn kọ́ ìyàwó tó sì wà ní yàrẹ́ ó ń ṣe haida lọ ànẹ́bì ni tó bá rí obìnrin kanta tí ó tó jẹ́ kí o ní ṣáháwà padà sílé irú tí ń bẹ lára rẹ̀ náà ni ń bẹ lára ti lé rẹ̀ ó wá padà sílé ìyàwó tí bẹ yàrá rẹ̀ <laughs> òun ṣe haida lọ bó ló ti ṣe so kìí ṣe àṣepọ̀ là ń pín oorun sísùn nílùú ilé là ń pín so àwọn àfáà tí wọ́n lọ lórí pé kìí ṣe khususiyya ànábì sallallahu alaihi wasallam bákanáà kò sí ẹ̀rí nínú hadith ọ̀hún tó sọ pé khususiyya ànábì sallallahu alaihi wasallam ni khususiyya yẹn a kàn kí n sọ lásán àfi tí ẹ̀rí bá wá lórí ẹ̀ so kò sí ẹ̀rí kankan tó fi hàn pé anẹ́bìsà sálà nìkan ni ó tọ́ sí kò sì àdíìsì kan tó ní mùsùlùmí ò gbọ́dọ̀ kò sí in tí ó kàn wá ní pé ẹ adlu láàrin àwọn ìyàwó yín ẹ ṣe déédé láàrin wọn so bùkátà yí pé a sùn lọ́dọ̀ ẹni so gbogbo wọn náà náà nídìí mi ò kàn níyàwó méjì kí máa sùn yàrá ìyàwó ẹyọ kan ní gbogbo ògbà ah o náà níìdì mi ó lè jẹ́ pé ó níìdì ọ̀rọ̀ kan láti bá mi sọ àsìkò náà ni ó bá mi sọ so and then interview fi mọ̀ ní pé lásìkò ànẹ́bì gan fún rẹ̀ àwọn ìyàwó ọ̀hún gan wọ́n máa ń tẹ̀lé lọ sínú yàrá ẹni tó bá wà wọ́n tẹ̀lé lọ sínú yàrá ẹni tó bá wà wọ́n jọ jókòó kún mọ́ máa ṣe eh, hira títí di àsìkò tí ó fi tọ́jú ẹ̀kọ́ àwọn náà tó padà lọ sínú yàrá wọn láti lọ sùn so anẹ́tẹ́bá worú tradition tí wọ́n ti fẹ́ sọ di haram kẹwọnú yàrá ẹntẹ́ sínú yàrá débi pé wọ́n sọ pé tẹ́ bá gbàgbé aṣọ gan gbogbo yẹ tẹ̀lẹ́pùtò o ni tààmùkù orú àwọn kaba ẹ̀rẹ́ ni ìkọjá والله أعلم نعم يا فاطمة إيه. kò ṣe déédé láàrin yẹn ee kò ṣe déédé láàrin yẹn ẹ̀yìn náà allah alẹ́ náà wà fáà anẹ́bìsà sẹ́lẹ̀m sọ pé tí ẹ bá rúsù ẹ oṣù tẹ́ wà nínú ẹ̀yàn pé ọgbọ̀n so definitely 31st yẹn ẹ ti wọnú oṣù tuntun àìbẹ́ẹ̀kọ́ ni so àwa rí oṣù sí oṣù tá a rí un wọ́n kọ iye ọjọ́ sí láàní wọ́n kọ́ sí láàtọ̀ so now ní ìsìn èyí ti kọjá lọ ohun tó kù ni ìparí oṣù tàbá wá ń gbààwẹ̀ lọ a wà máa wo oṣù ní àsìkò tó yẹ ká wò tàbá rí oṣù nù kàtùnù tàbá wá rí ká tó gba àwẹ̀ yẹn pé 30 ìdí ni pé oṣù gan fún rẹ̀ kìí ṣe nǹkan ẹyọ kan ni èyí pé kìí ṣe 29 nìkan kìí sì ṣe 30 nìkan ó ma ń wá ní 30 ó ma ń wá ní 29 28 nìkan ni ò sí nú oṣù sánmà kò sì sí 31 bí December bí èwo ni wọ́n pè ní 31 eh, so bet tí a bá ti rósù ká ká eh, ká ká ká pé ká continue oṣù eh, àmọ́ pé bóyá a jẹ ààwẹ̀ kan ẹ̀sọ́ ilé nù in tí àwà wò ní tó bá wá ṣẹlẹ̀ yí pé àwa rí oṣù mú àwẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ pé 28 ni so a rí oṣù àtùnù ànígbà ànígbà rẹ̀ torí lẹ́yìn ìpàgbà tàbá ti oṣù àwà gba àwẹ̀ gan padà so in tó lè decide pé àwẹ̀ wọn ò pé oníkágbà àwẹ̀ 28 ṣùgbọ́n àwọn aláwẹ̀ ọgbọ̀n so àwọn tí wọ́n ó di dandan kún ṣe rú nǹkan báyìí Allahu alam sẹ́rí in tó bí eléyìí ó ní àsìkò tó change so gbogbo ilé ayé ní ìsìn ti wà nínú eh, kíní báskẹ̀tì kan náà so ìdínú àmọ́tẹ́lẹ̀ ta ló fẹ́ mọ ipẹ́ ẹnìkan ló sùn lì kan bẹ́ẹ̀ bá kọ lẹ́tà lọ sí jọ́ọ̀sì gan ẹ̀rọ iye ọjọ́ tí ó tó so but ní ìsìn ní ìsìn lẹ́pẹ̀ yẹn jọ́ọ̀sì yẹn lè máa sọ̀rọ̀ so eh, changes eh, ilé ló fa gbogbo eléyìí so the best thing tó dáa jù ó ní àwa gangan fúnra wa ká wo oṣù kò wá burú nígbà tó yẹ pé ilé ayé ti di bó ti wà ń sìn àwọn kan wà tá àjìnà síra wa that is hours ti ń bẹ láàrin wọn ọ̀pọ̀ gẹ́gẹ́ bí Saudiya is just two hours so automatically tí àwọn bá rósù tí ẹ̀yìn ọ̀sùjú òsì jẹ́ káwọ̀ orí ń bí that means pé ó súnà ẹyọ kan ni ìrìn ni so ìrìn títí ẹ̀ sí wa just two hours lásán ni so kò sí aburú ń bẹ̀ tàbí tàbá fi tí wọ́n wo ti wa but 80 hours yẹn ti wá pọ̀ jù nìkan ni i need àti àti wo ti Now, náà torí pé oṣù yo kan náà ni òun náà ni gbogbo bí tí wọ́n bá ti rí ẹyọ kan náà wọ́n rí tọ́ alex sir nǹkan náà lẹni òun náà òun àtẹni ó gbàgbé tó jẹun nǹkan kan náà ni ìdájọ́ wọn torí pé ọlọ́wọ́n bá ti ó ti ó ti forí jìn àlùmọ́ ànábì sáà sálàm ohun tí wọ́n ṣe tí wọ́n lásì ṣe àti tí wọ́n gbàgbé ṣe àbí tí wọ́n tú láàsì wọn so irú eléyìí ní ìsìn tó se láàsì ṣe ni kò sí nǹkan kan lórí ẹ̀ so tó bá lẹ́yìn bọ́ jẹun tán á ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àsìkò tún lè tí ì ọlọ́run tó bá ti kọ́ ibò wọ́n jẹun tiẹ̀ so kọ́ kọ́ntínú àwẹ̀ rẹ̀ kò sí tó mọ́ àwẹ̀ rẹ̀ àbá kò sí tó mọ́ àwẹ̀ rẹ̀ a máa ń fíìlì reluctant láti láti gbanti ọlọ́run ọba tó ṣe ní ẹ̀bùn fún wa waras kò sí nkankan tó ní pé ẹ̀rí wa náà ní pé àníbsà sálàm tí ọlọ́run bá rán sí wa lóní bẹ́ẹ̀ bó ṣe rí náà ni a sì lẹ́nu mi ta fi ṣẹ̀rí ju àníbsà sallallahu alaihi wasallam lọ so tánà bí bá ti wí pẹ̀lú ọkàn kan ní ká fi gbà ká má ṣe iyèméjì dàn Allahu alim. Assalamu